jọ̀wọ́ ṣàfikún àkókò ìpè rẹ. owó tán. ìwọ ṣáà ti tẹ star three two one hash fún borrow me credit kí o gba owó ìpè tí o lè sún àti sanwó rẹ̀ síwájú. máa sọ̀rọ̀ ṣó pẹ̀lú borrow me credit. gbé omi kan wá méjì dúrọ́ọ̀mù ni o gbé wá dúrọ́ọ̀mù omi ni kò gbé wá. Glo unlimited.